kò ní ìdí control. I want to put the camera on your face, see purple. Small bit, small bit, small bit. No, stand and pull this one. You put it close to me so that, yeah. very, very close to me. Okay. Yes, like if I want to put camera on your face, so it won't be, body Okay, body Okay, body Okay. Father, in Jesus' name, in the mighty name of Jesus. Heavenly Father, we say thank you for this afternoon. We worship you, Lord, because you are God. Nobody like you from his word not to sad And be the exalted be glorified forever in Jesus name. Yeah. Lord we say thank you. Bàbá adúpẹ́ fún yín lógo. Adúpẹ́ tó pé ẹ̀yin alágbára. Adúpẹ́ tó pé kò sí ẹni tí òwe ẹ̀yin Ọlọ́run kò lè tẹ̀lé ṣe. Adúpẹ́ kò sí pé ẹni tí ẹ̀kún òjò lọ láyé. Father I say thank you for this moment. I appreciate you Lord. Take glory honor adoration in Jesus name. I cover myself blood of Jesus. Cover my daughter blood of Jesus. Mm. No weapon fashioned against us shall prosper. Ọlọ́run mo gbàdúrà gbogbo iṣẹ́ búburú tí ọ̀tá ti ṣe parí lórí ayé wa ọlọ́run bá jẹ́ gbogbo ẹ̀dá tó lóun fẹ́rẹ́ wa láyé ọlọ́run gbẹ̀mí rẹ̀ ní kíákíá ọlọ́run gbẹ̀mí rẹ̀ ní wéréwéré àwọn ènìyàn sábà ti gbàdúrà fún yín àbí tá a súre fún yín tó wá ti rọra wọn jogun àti wàhálà fún ayé wa lórúkọ jésù ọ̀run fa àwọn ya pẹ́rẹpẹ́rẹ aṣọ asínwó aṣọ wòye máa ń ya sọ̀rọ̀ lọ́run gé wọn ní okùn ẹ̀mí wọn olúwa sọ́ di pépà kò fàyà ní wéréwéré kò fàyà ní kíákíá ọmọ gbàdúrà ọlọ́run jà fún wa òjà kẹrù òbò níjà àjàmájẹ̀bi olúwa jà fún mi jà fàdébùkọ́lá o ní orúkọ jésù afẹ́ sọ̀rọ̀ báyìí olúwa sọ ẹnu tèmi àti tàdébùkọ́lá olúwa sọ di agbára sọ di àṣẹ báyìí sọ di adùn sọ di oyin ní orúkọ jésù la ní ká so ohun tẹ́ fẹ́ ká ṣe i pray lord after this chat today let there be solution total solution total solution total breakthrough in the name of jesus gbogbo àwọn tó di ogun àti ọ̀tẹ̀ mọ́ ayé mi mo gbàdúrà fún ọ̀run mọ́ kó láyé lórúkọ jésù ẹni tó lòun fẹ́rẹ́ mi láàyè ọlọ́run gbẹ̀gbẹ̀mí ẹni wéréwéré olùgbẹ̀mí ti ẹni kíákíá ẹni tó lòun fẹ́rẹ́ mọ̀ mi adébùkọ́lá láàyè ọlọ́run sọ ẹ̀dá bẹ́ẹ̀ di òkú thank you for the first answer prayer we worship you for in jesus wonderful name we pray amen. shout out. Please let this girl be. I block you off if, if you say rubbish on my platform. Is it your daughter? Is it your child or what? Let this girl be. You crazy knee. If you say that again on my platform, I block you off. You idiot. You and eh, you wearing. And eh, you're not broken. You can't you see that she she, she didn't the one that, that wrote this thing? You mad. Kó sì I I I'm amọ̀kùnṣèkà. You wicked soul let this guy be ṣé bó ṣe ń disturb yẹn wọ́n jẹ́ kó bí ni you mad mo mọ̀ ìyá ẹ̀ rí ni you love her how many gifts you send to her when you love her you tell her you, you want eh, send money to her now because send gifts see? you idiot fucked up. yes we are here i don't want to play music because i don't want to take time yes um i came on social media and many times i brought uh, my baby even káwọn èèyàn má ṣe that for me. i always say we appreciate you all we appreciate you all but some people wọ́n gbéra wọn ní ọlọ́run wọ́n fẹ́ máa ṣe bí ọlọ́run lórí ọ̀rọ̀ mi ó ní àwọn tó fẹ́ máa ṣe bí ọlọ́run yẹn mo ṣe ní gbogbo ẹ̀yin àgbáyé mi sọ pé nàìjíríà nìkan The whole world, my daughter, I'm going to speak Yoruba, but my oldest daughter understands Yoruba. She's going to speak English because I know she cannot speak Yoruba. So she's going to speak English, so you'll be able to understand whatever, whatever, whatever, whatever that is happening. Okay. Today, let me let me just take it around what is happening right now. I came on social media, I report what people did to me. Nothing but the truth. I report everything they did to me all the activities and the, way, the all the role that everybody want to ṣe everything ni mo sọ mi ò mi ò sọ gan and in a country tó ní ọba tó I don't know why people do evil broad daylight like this and they believe nobody can can query them they even I know that nobody, they don't fear God. I'm not, what? Send it now. Okay? Hmm? Hmm? We are on this team. That one is has to be. I don't want to see this. It's recording. Okay. Eh, okay. When you do when you do it now, you cannot do later. Okay, I'll do it later. Tó lè bá interrupt sílẹ̀ nǹkan. I'm not. Do wọ kínní so Kẹ́mi tó sọ̀rọ̀ you do okay. You come attention to something okay do that. I know you are busy with your things, but when you with your school, when you finish, you, you can do that. Because by saying sorrow, I don't want you to, I don't want to cause any error. Okay? Do you know it? I think it's under somewhere. Okay, as I was saying, let me continue. Um, everything, see how we ṣe fún me. Okay? And when I want two things for you, no matter very wicked they be, they also take some people in your family. It's not ń ṣe fún mi ni mo sọ. Ohun gbogbo tó ń ṣe fún mi ni alẹ́ jẹ́ kèmi sọ kọ̀kọ̀ fún yín èmi bọ́lá fọláṣadé bàbá mi ò ṣèkà fẹ́ níbọ̀dé ìyá mi gangan ó ṣèkà fẹ́ mi ṣùgbọ́n kò ṣe fún ọmọ ẹlòmíràn mi ò lè sọ o bọ̀ lójú tèmi because àwọn ọmọ orogún ẹ̀ ore tí ò ṣe tí àwọn orogún ò ṣe fún ìdídi tù ó máa ń ṣoore fáwọn ọmọ orogún wọn are you getting me mi ò lè sọ bóyá àfiṣe ni èmi náà kẹ̀dẹ̀rẹ̀ ọjọ́ tí wọ́n ti mọ̀ mí àwọn èèyàn tó ti mọ̀ mí for the past six years ire mi ni máa ń ṣe ire tí n bá dẹ̀ ṣe ibi ni wọ́n fi ń san mi because to show that you are o wà láàárín àwọn ènìyàn to fẹ́ràn ìkà but èmi ò preach but nísìn mo wá mo dẹ̀ tún sọ ni kí gbogbo àgbáyé kan bá mi bẹ gbogbo àwọn tí n bá ṣẹ̀ o gbogbo àgbáyé kan bá mi bẹ gbogbo àwọn tó bá ní mo ṣẹ̀ wọ́n are you getting what i'm saying torí ẹni tá a bá bẹ̀bẹ̀bẹ̀ tá a bá fọlọ́ọ̀bẹ̀ tí ò bá gbọ́ ọlọ́run fúnra rẹ̀ ló máa ṣèdájọ́ wọn Emi ò ṣe nǹkan family mi they are making they are just terrorizing me i don't fight i don't mi ò bẹ́ anybody jà mi ò bẹ́ anybody kì í ṣe pé mo bẹ́ anybody sọ pé okay mo ń bá wọn ṣe mo ń ṣagídí pẹ̀lú wọn sí ohun mi lè lọ sókè o èmi sọ pé gbogbo àgbáyé please help me to beg them tẹ́ bá mọ̀ wọ́n rí àwọn èèyàn tí mo ti dárúkọ yẹn tí mo fẹjọ́ sùn olórí wọn tó ju tèmi mọ̀ òun náà ni mo dárúkọ ẹ̀ many times nǹkan tó ṣe fún mi kò pay mi kò dùn mọ́ mi nínú but I still do what I still try to do what to carry it or just forget it because they will tell me every day forgive and let go forgive and let go okay what happen right now Simba close bá close mẹ́nìkan they will make sure they send some things confusion to some people just to be causing enmity for me enmity yẹn kò ṣe nǹkan kan fún mi but at the same time tí àwọn bá wáyé nínú ayé yìí náà nínú ni ní ẹ̀gún nínú egun, ni màrìwò ti ń ṣoge àwọn ní èrò ẹ̀gún wọ́n máa ní àwọn gbogbo èèyàn yẹn wọn ò dáa eléyìí ò dáa ni o da dáa kò sẹ́ni tó dáa láyé kò séèyàn bo èèyàn rẹ̀ ò sí ọlọ́run nìkan ni ọlọ́run ni mo dé èèyàn tán ó ní èmi gangan mo ọlọ́run fúnra wọn ní àwọn regret nítorí pé wọ́n dé ènìyàn sí ayé ọlọ́run sọ pé àwọn dá ènìyàn sí ayé àwọn regret pé wọ́n dá wọn ìyẹn mi pé kò séyàn rẹ kankan but they will tell you they will call somebody some people everybody around me to be just to get treat am to be maltreating me they will call everybody tí bá bá ṣe pé kó máa maltreat me, tí bá ṣe dáadáa fún wọn àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ yìí àwọn tí mo ti dárúkọ náà ni o ní ojoojúmọ́ tí mo dárúkọ torí tí n bá jókòó mi jẹ́jẹ́ wọ́n máa ní Auto Bola ogún eléyìí lé ní ó di lọ́la ń ṣe gbogbo tó ń ṣe fún mi kò dùn mọ́ mi nínú bọ́ gbogbo ẹ̀ kò in fact kò dùn mọ́ mọ́ mi nínú mi ò dẹ̀ ṣe burúkú fún anybody àwọn tó dẹ̀ ṣe burúkú fún mi yìí kí n tó wá sórí Facebook wá sọ̀rọ̀ wọn mo ti ṣe dáadáa dáadáa fún majority of them wọ́n ní ó ṣe báyìí fún family ó ṣe báyìí òkè kí ni wọ́n fẹ́ kí n máa kó fún family mi ṣé wọ́n fẹ́ kí n bẹ́ orí mi fún àwọn èèyàn ni. I don't know mi ò mọ nǹkan tí mo tún fẹ́ ṣe o ẹ gbogbo àgbáyé mo bẹ̀ yín ni o they have this wọ́n ti pa bàbá ọmọ mi ẹ jẹ́ kí n fọ̀yà mi sílẹ̀ kí n fi tọ́ mi ẹ jẹ́ n fàyà mi tọ́mọ mi o. The whole world, please help me to beg them if you know them. They done with me. That's why I left Nigeria to this place. And they said we should not be lazy all what I've been trying to do to be somebody, they're frustrating my efforts. Simply because I don't know the family, they treat me so bad. I don't treat them the way they treat me. I still treat them good. I don't know what I've done to them. My father didn't do any evil to anybody. My mother, I don't know. All what she did to me, I don't even count it against her. Please help me to beg them. I'm begging you for, the, for God's sake. But boy, tí bá fẹ́ ṣe láyé, wọ́n make sure pé wọ́n And this be eléyìí tí ń ṣẹlẹ̀, ó ti pẹ́ from one hand to the other. They gather themselves over me, only me. Look at my daughter. Eh, every day, kilo day they provo wọn kò ṣáta wọn fẹ́ máa ṣáta gbogbo dream mi kí ni mo ṣe kí ni mo ṣe ta ni mo ṣe kí ni mo ṣe kí ni ẹ̀ṣẹ̀ mi. the wicked people are living the wicked people gbogbo tí bá ṣe ni wọ́n ń ṣáta ni wọ́n wicked mi what is my offence what is my offence ẹ̀ṣẹ̀ mi ni mo fẹ́ béèrè mo ti béèrè several times what did I do wrong ah what did I do wrong gbogbo iṣẹ́ tí mo ṣe láyé gbogbo ẹ̀ majority ẹ̀ ló wà lọ́wọ́ èèyàn kò sí nǹkan báyìí tí mo lè sọ pé ó wà lọ́wọ́ mi. gbogbo iṣẹ́ tí mo ṣe láyé majority of it don't wà lọ́wọ́ èèyàn kò sí nǹkan báyìí tí mo lè sọ pé wà lọ́wọ́ mi ọmọ mi upon that they frustrating my daughter lórí kẹ́sì báyìí lẹ́ January ni bàbá ọmọ Shall I? on the first wọn ọ̀rọ̀ yẹn mọ́ ọmọ mi ò tí you àti You nínú túmọ̀ yẹn because if you affected my daughter it's affected me what did I do for the past one and a half years on this Facebook I've been begging the what Says, did they want from me mo ṣe business they sweating me what says they collect my teeth and I move on I try to do another thing and they still yet they are making things difficult for me what did I do wrong what is my offense what did I do wrong What did I do wrong to them? What did I do wrong? wọ́n kí ni ẹ̀ṣẹ̀ tí ọmọ mi ṣẹ̀ wọ́n people don give me tí bá ní màá fún yàn kí ni mo ṣe mo struggle láti jẹyàn ni. What did I do wrong? Speak first before I continue. Speak. Speak. Don't cover your face. Open it. Let people the whole see. Speak, speak. You don't want to speak? You don't want to speak? Eh? Speak. Leave it. Put it down. If you don't want to speak, I take it off. You want to continue to speak or you want to continue to cry like that? You want to hide it that they you want to hide it for them. You want them to kill you silently. You don't want to tell them to, you don't want to beg for, you don't want to tell your what to, to tell them, to help you to beg them so that they can leave you alone. The way they're frustrating you everywhere, you like that? Everybody talking, saying that your mother is a good person. They're saying that your father also is good to some people. Then why the people that are good in society, when your mother is good, And also some people who close to your father also said that your father is good to them. And that's why they don't allow him to good to you. So why would they be frustrating your life? And you don't want to talk? You want them to kill you in silence? So why don't we don't want to talk, to talk now? You covering your tears, don't want them to see that you are crying. But they know that they're haunting you, they're making you cry. You think they don't know? You think they don't know? The people waste your father. You think they don't know that you are crying? So you want to hide your face. Someone there to see that you are crying, right? You don't know. You think they don't know you are crying? Even when I tell when when you when you are telling them you you you you forcing to do to to to, to do some things. We forcing to do something. You think they don't know? That's why we wicked. You think they don't know that that are making you cry? You think they don't know? Everything I want to do, they're trying to make it. They frustrate my efforts. They've been doing this for a long time. I mentioned Anojo, I mentioned Wasiu Ayinde, I mentioned Sule Alamalaika, I mentioned I've be mentioning all of them. Apart from the family problem that I'm facing, apart from those family problems that I'm facing, apart from the family, they enter anywhere I go, they make sure they go with me and they frustrate every effort. And even at what if I mentioned some people, I know I mentioned some people's name here. Don't press red red here. Don't press red red here. Family problem also is part of it. Because if my family don't cause all this nonsense, all this problem will not go to this extent. I know my son is part of the problem. I know Joe, Benny, all of them. Tell me if I say they, they is trying, trying his effort to make things happen. Let him come out and say that. It's not. At times it make case worse. It's not that it's not haunting eh, oh, me. He haunts me. But I always love at times. Even when my daughter is crying, we know everything. Well, what, I know a lot of things. All the evil participation. all Everywhere, everybody, what they participate. All the contribution they make on this issue. I know some of them. I may not know everything. But the few I know, they look horrible. Now, somebody called me on the social media. They want to buy car. They used that to cause trouble for me also because I've measured some people. There's, it's, a, it's a setup. I'm not afraid of that. Because I, I never plan, I never steal anybody's car, and then they never steal anybody's money. People steal from me. But because they want people to also, because I said something about some people, they also want them to come and come and tarnish me. I don't know why they're after me. From one problem to the other. What did I do? A lot of people on social media, I can show you many messages here. They will tell me, you meet me so, so, so, and so time. You help me so, so, so, and so time. Why did I help people? And people are haunting me. Why did I help people? And they are haunting my daughter. Why did I do good to people? And they are busy paying me with bad. They said we should be hardworking. Nobody helped me, but I'm trying to be hardworking. I'm hardworking, working and the crooked me, taking my teeth. What did I do wrong? What did I do wrong? What did I do wrong? On this battle, when they start this battle, They make sure they waste the father of my baby. Still here, they, let, they never leave my daughter alone. What did I do wrong? What did I do wrong to people? What is my, what's my face? They force me to be serving people who don't even care for me. What did I do wrong to people? What did I do wrong to people? What did I do wrong to people? What did I do wrong to them? ẹ sọ̀rọ̀. kọ̀ńténà tí a sẹ́ni sí nàìjíríà gbogbo olówó ibi tí mo ti ń gba ọjà bíi méjì please ma if you want to talk please talk please ẹ má kí mi ẹ kàn sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ma. hello. ẹ sọ̀rọ̀ mi ò mọ táìmù tẹ́wọ̀n kò nídìí ẹ káàárọ̀ ẹ kálẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. Please, I beg You have always been a strong woman. Get a hold of yourself, please. When some people are holding what belongs to me, what belongs to my daughter, my sister, what should I do? Continue to strengthen you. Please get a hold of yourself, please. Please, I beg you. For the sake of Bukola, please, my sister. Please. We cannot keep it. We are just telling you. Ẹ kàn bá mi bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ṣe pé wọ́n lẹ́yìn ẹ kàn bá bẹ̀ wọ́n pé àwọn tó wà ní ọ̀rọ̀ ẹ kàn fọlọ́ọ̀ bẹ̀ wọ́n ẹ má sọ pé get hold of ẹ i'm not doing calling show if you call ẹ kàn come mi bẹ̀ wọ́n ni mo sọ because of for the sake of Bukola. My their mission for me to cry, no problem. Is their mission for me to cry? Yes, I cry. They too will cry when it is the time for them to cry. Whatever anybody saw, you reap. mo gbà tí kọ̀ǹtẹ́nà yẹn dé nàìjíríà sí ẹni tó ni mọ́tò kan tó wà nínú mọ́tò yẹn ó ti pè mí wọ́n ní kò jáde kò jáde number one gbogbo mọ́tò yìí wọ́n ti gba excess owó ẹ̀ ti wọ́n wọ́n ní mo ti gbọ́ àti sanwó ẹ̀ tán four million ló ìkù tí mo ìfẹ́ fun. wọn nígbà tán calculate gbogbo owó àwọn mọ́tò tó wà mẹ́yìn lẹ́yìn tí wọ́n máa ẹ̀rẹ̀ mọ́ye tí four million máa jẹ́ ní dollars mọ́tò owó mọ́tò yẹn tán bá ná kó ṣe tán ta ni wọ́n máa ná bẹ́ẹ̀ aláti gbọ́ wọ́n máa hold there because they want me to come and just be coming ẹ kàn bá mi sọ ṣé ẹ rí gbogbo àṣà yẹn mi ò lè kúrò fún yín Wasiu Ayinde also is participate kọ́ máa ní kí wọ́n gbé gbogbo ẹ̀ wá they should just let me be mo bẹ̀ yín nítorí ọlọ́run I should be coming and be and be clashing with people Wasiu Ayinde ló ń ṣe yẹn káwọn èèyàn máa gbógun tìmí kọ́ máa separate Ki wọ́n máa ní kán máa sá fún mi ìyẹn k1 i mean ìyẹn àánú òjò ló ti ń ṣe for long time kó máa bà mí jẹ́ wàsíù náà ṣe é eléyìí fúnra ẹ̀ kán máa sọ pé kán máa jẹ́ clark pẹ̀lú àwọn èèyàn wọ́n ti gbé kọ̀ǹtẹ́nà yìí because ẹni tó láti friday lẹ́nu yẹn sọ pé kán ní kán wá àná ah, sunday kán ní kán wa tó bá ti wáyé wọ́n ní wọ́n ti tún lóòdù ẹ̀ wọ́n ti ti gẹ́ ẹ̀kan tó wà nínú ẹ̀ wọ́n ti release ti gẹ́ yẹn gẹ́ yẹn to dẹ̀ jẹ́ pé ohun one way or the other is also ọmọ Wàsíù Àyìndé torí pé ó lóun close mọ́ Mr Laga òun ló mú agent yẹn wá mo mú agent yẹn tẹ́lẹ̀ but to pé òun ní mọ́tò nínú ẹ̀ náà ni mo ṣe ní kó mu wá kó mú agent wá tá máa lò wọ́n ti wá yọ mọ́tò ènìyàn ẹni mọ́tò ènìyàn lẹ́ni sí wọ́n sọ pé kẹ́nìyàn wá kó wá kó wá kó wá wọ́n fún ẹnìyàn ọmọ yẹn mọ́ mọ́ wá tí ẹni wọ́n ti gbé mọ́tò títí ẹ̀ fún mo sọ fún lẹ́ẹ̀kan bíi joke mọ́tò tí àwọn mọ́tò tẹni kejì yẹn wà wọ́n lóun kan mo wá bèèrè wọ́n lẹ́ẹ̀kan ni wọ́n jẹ́ kí wọ́n lòdù láti la ó ti pẹ́ tó èmi o ọ̀la o ọ̀túnla ìjọ mẹ́rin ẹni tó bá ra mọ́tò ẹ̀yọkọ̀ lọ́wọ́ mi sí tí wọ́n bá frustrate frustrate ṣé ọmọ tó rà lọ́wọ́ mi next time gbogbo mọ́tò tó yẹ pé wọ́n ti fi ẹ́sẹ́sẹ́sẹ́sẹ́ sí wọ́n ló wọ dẹ́mọ́rẹ́jì ó wọ gbá ó wà wo mo ní mo ti gbọ́ wọn calculate ẹ̀ fún mi mo ní mo tún gbọ́ kóòtù jẹ́ bí wọ́n ní mo jẹ obìnrin tó ra mọ́tò níjọ́sí tó gbé mi lọ kóòtù wọ́n ní máa lọ sí kóòtù mo pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n fi kóòtù dẹ́rùbà mi wọ́n ní kí lọ́ọ̀yà ní kí máa bá sọ̀rọ̀ bí ẹ bá mi bẹ Wàsíù Àyìndé náà ẹ bá mi bẹ Àánú Òjó gbogbo àgbáyé ẹ bá mi bẹ Pasuma ẹ wò ó pé wọ́n ti pa bàbá ọmọ mi wọ́n ti pa bàbá ọmọ mi ẹ jẹ́ kí ọmọ mi ráyé gbé ẹ jẹ́ kí ọmọ mi rí mú mi kí ni mo ṣe fún yín kí lọ́mọ mi ṣe fún yín kí ló dé mo gbé ẹ̀gbọ́n mi wá wọ́n ní ó tì tẹ̀ wọ́n wọnú ẹ̀gbọ́n mi wọ́n ní kó máa ṣe játijàti ṣe fún ẹ̀gbọ́n mi kò ṣe fún mi kò sẹ́nìbọ̀dì tó ṣe fún mi rí nínú fámìlì wọ́n máa gbogbo wọn síbi kí wọ́n máa gbà nǹkan lọ́wọ́ mi kí n máa lọ ṣiṣẹ́ kí wọ́n hello. hello. yes ma. hello ma. hello. mo ń gbọ́ ma. hello. hello bring the speaker hello. à ń gbọ́ yín. mọ́tò ti dé nàìjíríà láti january ló ti dé nàìjíríà ní kọ̀ńténà ti dé nàìjíríà àwọn náà ló sọ fún wọn bíbá yìí pé tí n bá fẹ́ san owó kan kọ́ má jẹ́ kó kọ ẹyọ kọ̀ọ̀kan lọ́mì because wọn ló fẹ́ dé ọmọ yẹn náà máa ma sọ fún mi pé ayé ẹ̀yìn máa bàjẹ́ last last ni wọ́n gbé kọ̀ńténà kí ni wọ́n kẹ́rù ẹlẹ́rù dání láti jọ yìí ọmọ lady yẹn tó wá ra mọ́tò lọ́wọ́ mi báyìí mi ò mọ̀ both of them i don't know they know Wasiu Ayinde they both know Wasiu Ayinde ntí èmi ò ní pajá lọ́bọ̀ fún anybody Ati obìnrin àkọ́kọ́ ati àti ọmọ tó wà o they both know Wasiu Ayinde tẹ bá dẹ̀ máa sọ̀rọ̀ Wasiu bí Wasiu Ayinde náà àti bí kí lorúkọ ẹ̀ àánú ọ̀jọ̀ náà bọ́n ṣe connect i don't know The blessing connects you over my business, over my life, for to frustrate my business. Wọ́n lẹ́lẹ́ yóò lè ní o, ẹlẹ́ you da, okay ó lè okay ó lè ṣe báwọn èèyàn ń ṣòwò yẹn tí wọ́n dẹ̀ ń ṣe. Kí ló dé? Mo ti ń ṣe nàgbà tí mi ò àwọn ilé mo ti ń ṣòwò mi náà, tí mo dẹ̀ ń jẹ́rìí tí mo dẹ̀ ń ṣe dáadáa lórí mi. Kí mo ṣe? What is my offence? Offence mi ni mo béèrè. irọ́ ò dáa àwọn tó ra mọ́tò lọ́wọ́ mi èyí tó gbé mi lọ court mo náà kẹ́ ẹrù lẹ́sìn tiwa nàìjà kí n ta oye tó wọ owó kù kí n sanwó fún wọn owó tí mo ra mọ́tò lọ́wọ́ ní Dubai ní Canada mi báyìí tó gbé mọ́tò fún kí n sanwó wọn wọn ò fẹ́ o kí ni mo ṣe fún wọn tó náà fẹ́ bà gbogbo nǹkan mi tí wọ́n tó dẹ̀ ń bà nǹkan ara wọn jẹ́ kò ń ṣe tèmi. kí ni mo ṣe. ìwọ tó rẹ́rìn yẹn náà ọlọ́run abá mi fún ẹni gbogbo tó ṣe fún mi láyé ọlọ́run àjẹkò rírú ẹ̀ àti ìwọ tó tẹ rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì náà ọlọ́run gbogbo nǹkan tó ṣe fún mi tó ṣe fún mi láyé ọlọ́run àjẹkò irú ẹ̀ gangan ọlọ́run àjẹkò rí kọ́lọ̀ má ba ẹ̀fẹ̀ lé sí gbogbo problem tó ti fún mi láyé kọ́lọ̀ bá mi fún ẹ. Car business is not a wahala in Nigeria. Don't say that. Only some people are thieves. They want to beat, beat down all your money so that they can get it. It's not a trouble. It's not a trouble. Yes? Hello? Hello? Mi ò gbọ́ nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan. Reception yẹn báyìí. Ṣé ẹ ti wá gbọ́n sí? Ṣé ẹ gbọ́n sí? Ẹni tó ní mọ́tò kan ló pọ̀ tó ní wọ́n gbọ́ reception yẹn. Ẹni tó ní ayana na ló ní mọ́tò òun ẹni tó ní mọ́tò ẹ̀ ló ń sọ̀rọ̀ yẹn wọ́n ti release container kan èyí tí wúmà yìí wà wọ́n ti ilé tó wà mẹ́rin náà one price wọ́n price ẹni kí ló ṣẹlẹ̀ gangan níjọ́sí náà bí bi bí bí kí lorúkọ ẹ̀ àánú òjò ní òun máa obtain ilé mi kóun fún mi toki. what for. ẹ lè fi mẹ́sẹ̀gì sílẹ̀ òun náà ni mò ń sọ nísìnyí. kí ló ṣẹlẹ̀ wọ́n tẹ̀ kí ló dé tẹ́lẹ̀ máa jalè lọ́wọ́ tẹ́lẹ̀ máa jí ìkọ́ mi kí ló dé. ẹ ṣe wẹ̀yìn tí ẹ bá mi bẹ̀bẹ̀ o ẹ bá mi bẹ̀ wọ́n o talk and tell them to to beg tell people to help you to beg them. please everyone please uh, help help us to beg them because we don't know what we did to them but they keep frustrating my mom it's is it me your mom alone if, are they not doing something to you when my mom is frustrated it frustrates me as well so anything they do that also for you are they not doing it no. eh I know. I know why are you talking about my myself alone. I'm speaking for you also. It's because of you I'm also crying. Hmm. You don't want to talk again? I'm interrupting you. I'm sorry. No. I'm interrupting you, I know. I know you are short of words because ẹ mọ kẹ má ṣèyàn kẹ wá ní kẹ máa bẹ̀yàn máa rẹ́rìn ẹ̀rín tiyín ẹkùn tiyín náà lọ́la ni you are you are laughing <laughs> máa ṣe ẹ máa ṣe lọ ẹ pẹ̀lẹ́ ẹ kọ́ ẹ̀ ní tìjú wá talk don't worry don't mind don't, don't mind they making fun they done that before what does that mean. <laughs> tíyín náà lánàá ẹni tó bá sunkún tó bá rí èèyàn kan bá tún sunkún you go to your own wọ́n bá wọ́n máa tọ́jú ẹ̀ ni. Auto she's too young to do this she's not too young for the past years now they've been disturbing me Ben, àwọn tó ń ṣiṣẹ́ yìí ni mo sọ yìí àánú òjò àánú òjò my family also are part of it. báwo ni ọmọ tí ó jáde nínú mi ló ṣe máa máa lọ ni wọ́n máa mú mọ́ra ṣe bó ni mo sọ níjọ́ yẹn pé wọ́n ní pé níjọ́ tí mo ní kó gbé mọ́tò lọ sọ́dọ̀ lékè lékè sọ pé mo ti mọmọ yẹn rí mo lọ́mọ mi ni ṣé dandan ṣé èèyàn kì í gbọ́mọ lọ sọ́sù ni mo ní kó lọ skul lọ́sù ni ṣé èèyàn ò lọ gbọ́mọ lọ sí àgọ́ òwòye mo ti máa ń gbọ́ pé tọ́mọ bá skul àgọ́ òwòye pé ó máa ń yàyàkuyà I, I know that. I don't know. Later ni mo mọ̀ ni wọ́n sọ fún mi. Ipe if anybody tó bá sọ pé o lọ sí Osu, abo sọ pé o lọ Sọ́fà, abo sọ pé o lọ sí Ìlàró, abo lọ sáwọn ìbí uni Uniben. Ṣó ti yé later ni mo gbọ́ pé wọ́n tó bá lọ lọ sí Osu, o lọ sí Uniben, o lọ sí Ìlàró, o lọ sí Ọ̀fà, o lọ sí wọ́n ṣàkà àwọn schools yẹn, wọ́n ní in fact wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní tó majority of them wọ́n ní àwọn àwọn ló ya terrorists honestly see see the way my daughter is crying you see okay you see the way she's crying me too I cry okay hello hello everybody knows Zile. tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ máa play kí gbogbo èèyàn gbọ́. hello my head. jọ kí náà me tún ṣẹlẹ̀ because uh, I don't know I don't know I don't know kí ló tún ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ this is getting too much now it is getting extremely extremely too much now kí náà ló tún ṣẹlẹ̀. Ah, mi mọ̀ fún ọ. torí bàtà àti ìsanwó mo ń kán mi lójú. mo ṣe bí wọ́n ṣe sán náà ni ó ti yẹ yín wọ́n ṣe ní pé kí iṣẹ́ náà ni mo ṣe wọ́n ni mo ṣe é. ẹ̀ ń gbọ́rọ̀ mi bí wọ́n ṣe ní kó ṣe ni mo ṣe container ti jáde wọn release ẹ̀ ni because this is what they been doing. tọ́ bá rìn kan lọ́wọ́ mi simply because Ṣọlá ti lọ join group tell me what type of behavior did I have ìwọ yẹn tó you make her cry you not de develop behaviors like me like you what type of behaviors you looking for a way to to talk to me but the behaviors is that I say why you guys are stealing why people stealing from me why a lot of Nigerians are thieves why people love to kill look at somebody tó ṣiṣẹ́ ní abroad níjọ́ yẹn náà tó délé tí wọ́n gbé sórí kinní tí wọ́n ní ẹ gbogbo ó kàn lọ sick bóyá sísẹ̀mù oúnjẹ yẹn kò bá mú ẹ̀mú inú ẹ̀mú wọ́n pa ni woman kan tó wà tó lọ láti London lọ sí Nàìjíríà wọ́n pa wọ́n ni bó ti wá sí ní orí bíbá yìí pé tó o bá ti lọ ọmọ rìsì tó fi pa bó ṣe délé ó ti ń sẹ́ndì owó láti seventeen years sí Nàìjíríà for seventeen good years the woman have been sending money to Nigeria so àwọn tó sẹ́ndì owó tí gbogbo ní properties ẹ̀ lọ́wọ́ tó bá ṣe dé yẹn ó dẹ̀ surprise wọn ni it's like a text to èèyàn máa wà for six for seventeen years kó má délé rárá ẹ rò pé lásán ni tó bá ṣe délé yìí wọ́n máa bu kúrò ni ètò ìbàdí ẹ̀ bu kúrò tó bá ti sẹ́ẹ̀dì ẹrù ẹ sí wọn kí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ kọ́ ló máa fọ́fìtì ayé ẹ ìwọ tó o bá jókòó síbẹ̀ tó nǹkan tó ṣe fún àwa làwa lásán yìí ìgbà tí mo ń lọ lé tí mi ò tí ì kọ́lé tí mi ò tí ì kọ́lé mo mọ̀ pé wàhálà wà bá ìbọ̀kò tó they want you to die ni kọ́ dẹ̀ get you dọ̀ kọ́ dẹ̀ gbogbo nǹkan ẹ ó tán nǹkan tó ń ṣe that's their tactics àwọn tó gbé containers lẹ́nu tó náà kọ́ máa frustrate tó ń gbé tẹnìkan fún lẹ́nìkan they are just kọ́kàn ṣe náà ni pé kó lè wà sad ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹni tó bá pààyàn lẹ́kún náà tí ẹ máa dé lọ́jọ́ kan mi ò tiẹ̀ gbàdúrà ìkún fún anybody ṣùgbọ́n gbogbo tó ní kálukú bá ṣe ó máa gbà á but n tẹ́ tún ṣe yẹn náà tán ṣe tán fi ń ṣe fún mi anyway mèmí náà máa fi strong sí ni àná mi jọ́ mi gangan àìkíní eh, ni kí ló ń porúkọ ẹ̀ therapy ni bẹ́ẹ̀ ni also a prayer i'm praying ṣé bí mo ṣe kẹ́ńsì ṣe ọlọ́run tó dá ayé àtọ̀run òun ni ọlọ́run rí gbogbo nǹkan táwọn èèyàn ti ṣe fún mi wọ́n lọ́run rí gbogbo ẹ̀ don't cry don't, oh, it's okay don't cry gbogbo nǹkan tó ti ṣe fún ọmọ mi ọlọ́run rí iná ṣe fún mi ọlọ́run rí gbogbo ẹ̀. But saying it and coming and crying in the public can make, can make anything. Some people cry in this secret. Ẹ máa Lord, lójú wọn báyìí. I cry public, I cry secretly. I don't like that I don't cry. But ìgbà mi máa tún smile. Ìgbà mi máa tún smile. Mo kàn ń sọ nítorí pé ẹni tó ni mọ́tò yẹn ó ń pè mí báyìí sí. Mọ́tò onímọ́tò ẹrù ẹlẹ́rù ló máa wù wọ́n. Ẹrù ẹlẹ́rù mọ́tò yẹn ti jáde. Wọ́n sọ fẹ́ni yẹn ni pé kó má gbé sílẹ̀ pé tó dẹ̀ wá bẹ́ẹ̀ wọ́n make sure pé wọ́n máa ná mọ́tò yẹn nínú òkúná tó yẹ pé gbogbo owó ẹ̀ wọ́n máa ní wọ́n kó ní tó bá ti wù yín mi ò ní kẹ́ má ṣe fún mi o ẹ ṣe ọlọ́run lẹ́lẹ́sàn á san ìsọ fún oníkálukú ṣùgbọ́n ọjọ́ àwọn tó mọ̀ mí lọ́jọ́ tó ti mọ̀ mí ire lèmi smile lèmi ń put sójú èèyàn bẹ́ẹ̀ ni smile ni mò ń put sí ojú èèyàn hmm. ẹni tó bá lòun jù mí lọ tó bá lòun fagbára wọ̀n mí ọlọ́run kan sọ fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ bọ̀ tẹ̀mí tún bẹ̀ ẹ̀yin alágbára ayé ẹ rántí pé ọlọ́run lálágbára o tó ju gbogbo alágbára lọ èyí tá a bá ṣe o ẹ dáríjì mí o mo bẹ̀ yín ni o ṣe é rí pé mi ìbẹ́ níbo ti ẹ wò ó tó torí ọmọ mi àti january ẹ̀yin náà lẹ́sẹ̀ pé káwọn èèyàn máa máa lé sí mi ò tún lé sí àsobìnrin mi ò ṣòṣì mi ò ṣe ránà what else kí ló tún ṣẹlẹ̀ gangan ẹnìkan tó wá síbi tó ṣe oríṣiríṣi pẹ̀lú wa ẹni pé ká sanwó fún omi ah, owó tó kọ̀ wọ́n ní wọ́n ṣe ọlọ́run mo ní mo ti gbọ́ gbogbo tẹ́ bá ti sọ mo ní mo ti gbọ́ ẹ jẹ́ nǹkan mú mi gbáyé ẹ fọmọ mi lọ́rùn lẹ́ ẹ fọmọ mi lọ́rùn lẹ́ ẹni kí ẹnìkan wọ́n ní wọ́n ní kó lè sáúsá o oṣù olè pọ̀ tó wé ní wọ́n ní kó jù tọwọ́ ẹ̀ lé ojú tọwọ́ ẹ̀ lẹ́ẹ̀ kí ló tún ṣẹlẹ̀ kí lẹ tún rí kí ló tún dé kí ló dé. I take Bible to swear. Nobody will pay me title or offering online. Every day that I used to come online, nobody give me money to come and do that. Say because I want to make money on preaching. I don't make money in preaching. I do that because God told me to do it. So for you that said I come every time to use Bible to swear because I want to make money. Anyway, God knows I'll never make money from that. Okay? God knows. Okay? What you are using, what are you saying? Can you understand simple English? If you don't understand <laughs> English, at least you understand Yoruba. Okay, thank you. Ẹ What are what kilo mú English abi Yoruba wá bí? Ẹ Thank you. Dín náà máa dé lágbára Ọlọ́run ẹ ṣé I'm not fighting you. Okay, thank you. It's okay. It's okay. Don't worry. wọn tó hmm. hmm. pa ẹlẹ́kùn ọlọ́run àpamọ́ lẹ́kùn àpamọ́ wọn lẹ́kùn náà gbogbo àwọn tó pa ẹlẹ́kùn ọlọ́run àpamọ́ náà lẹ́kùn àpamọ́ wọn lẹ́kùn tán bá lọ́mọ that's it. Leave what to God. People want to collect their tea every time. They're only holding it. They just want to be provoking and let people hate me, for frustrate my business. That's what their, their chat is. They've been doing that for a long time. When you don't allow them to steal the money, they want to store, they want to destroy it. That's it. Ẹ jẹ́ bá wa bẹ̀ tí wọ́n bá ti rí jí ṣó ti yé yín káwọn ọmọ kọ́ọ̀tì àti gbogbo àwọn ọ̀gá àwọn kọ́ọ̀tì ńláńlá tí wọ́n bá ti rí jí kán bá kán fọ́fìtẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn ẹkàn bá wa bẹ̀ wọ́n ni ẹni kán má ṣe bọ́n ṣe tó torí pé mọ́tò àwọn ẹni tí wọ́n ni àwọn tí mo fún máa fún ló wà níbí àwọn kan náà wà ní nàìjíríà àwọn tó máa gbowó náà tí mọ́tò tá a tiẹ̀ tí ì san tán tó gbogbo dẹ́mọ́rèjì àti gbogbo owó tán ìṣáájú kan tí mi ì tí ì rí san tán a máa san ẹni kan bá bá àbẹ̀ wọ́n nìyí ṣé mo pé bẹ́ẹ̀ la máa ń bi àwọn àní pé wọn ló ṣìkà alágbára àbí àwọn onípò ayé onípò ayé tí wọn tọ́ lọ́hùn ẹgbẹ́ náà la máa bẹ̀ wọ́n àwọn Yorùbá máa ń pòwe pé ẹ̀bẹ̀ la máa ń bẹ òṣìkà kó lè jẹ́ kéèyàn lọ ẹ̀bẹ̀ la máa ń bẹ òṣìkà ṣùgbọ́n mi ò wá pè wọ́n báyìí lóṣìkà iṣẹ́ tá a fi rán wọn ni iṣẹ́ tó ní kálukú bá mọ̀ ṣe láyé òun náà ló máa ń ṣe ìtú ọmọ ṣe ni wọ́n ṣe yẹn ni wọ́n fi rán wọn dẹ̀ ni tí wọ́n bá fi rán yàn kò lè mọ́ ṣe iṣẹ́ tí fi rán wọn ni ẹ bá wa bẹ̀ wọ́n don't cry again it is well you are sure for it is well I say you should just tell them to help us to the whole world should help us to beg them I don't want I don't tell you to cry I know I don't tell you to cry I tell you to just talk to them don't worry don't worry don't worry don't worry I say you should if you what What making you cry? tell me now. Because Explain. we keep disturbing you, they keep disturbing me as well. Eh? Because we keep disturbing us, and I don't know what we did to them. don't know. Don't know what we did to them. <laughs> èmi o èmi o èmi o olóore mi hmm. èmi o it's okay it's okay dear it's okay don't worry mm. don't cry it's okay darling it's okay it's okay the Lord will fight for you. Eh? You say, "What is mean. Eh? Everyone is so mean. Everyone is on you. So everyone is so mean. Hmm? Everyone is so mean. Everyone so mean. Then the people just see your face. They can't cap. Let them see. See? See? ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ pa wá lẹ́kún ẹ ṣé o ọlọ́run lọ́ba ẹlẹ́sàn thank you very much ẹ ṣé gan ẹ ṣé o thank you ẹ bá wa sọ fún wọn kán fi ẹrù sílẹ̀ o kán dẹ̀ jẹ́ káwọn èèyàn ra o kán yé dààmú wa mọ́ o pásọ àánú òjò gbogbo yín pátápátá tó lórin o <laughs> àti pásítọ̀ o <laughs> àtẹ̀yìn alágbára ayé o ẹ ṣàjọ ẹ gbọ́ ẹ jọ. <laughs> Mm-hmm. <laughs> mm. ṣé mo jà ní mi ò jà ní mọ́tò wà ní nàìjíríà kọ́ńténà tó dé báyìí sí àwọn tí mo fẹ́ fún lówó wọn wà ń bẹ àwọn tó lẹ́rù náà tó mọ́tò ẹnìkan wà ń bẹ ó wà ń bẹ nǹkan tó wà ń bẹ yẹn náà ní sí wọn kàn ń ṣe ni wọn kàn ń dì wọn kàn ń ṣe ta ni mo bá jà ta ni mo lè mú tọ́lọ́wọ̀n bá jà fún mi ta ni mo ní Thank you, Lord. ẹjọ́ o now the situation of things now ẹni tó bá fẹ́ ra mọ́tò kó jọ kó kàn sí mi i need to sell those car because wọ́n lè máa keep ẹ̀ síbẹ̀ so be pricing it ní rough rough money tí ò ní pé So ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ jọ ẹni tí ó bá mi gba mọ́tò yẹn owó tó calculate sílẹ̀ fún mi mo ì máa fún lówó ó ti ye. yín bẹ́ẹ̀ yẹn gbogbo owó mọ́tò wọn yẹn kàṣà fi sẹ́nu dákẹ́ ni but at least kí n ṣáà ti ẹ̀ tà kí n dẹ̀ rí owó sanwó fún àwọn mo fe fún náà ati tí ẹ o ṣùgbọ́n ẹ bá mi bẹ àwọn to wà ń eni kon ye yo yọ mí lẹ́nu mọ́ àtàwọn dealers náà tó ń ta mọ́tò oníjẹ̀bú òde àwọn dealers àtàwọn tó wà ní Ogun State àwọn dealers tó wà lórí ọ̀rọ̀ mi kò ń ṣe àwọn pásọ̀ ẹnìkan kì í ṣe àwọn olórin nìkan àtàwọn dealers àwọn mafia dealers tó ń ta mọ́tò ẹ jọ̀ọ́ ẹ fi mí lọ́rùn sílẹ̀ ẹ ti gbọ́ bí n bá sẹ́ni mọ́tò wá sí Nàìjíríà tó bá dàbí èèwọ̀ ẹ má ẹ má bínú mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ ìtorí ọlọ́run mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín ni o hmm. ọmọ òrukàn ni o. In the Bible, even nínú ìwé alikran wọn kì í fìyà jọmọ orúkọ torí àwọn kan tó jìyà nínú ilé mi because they suffer me wọn fìyà jọmọ orúkọ wọn kì í fìyà jọmọ òkú ọ̀run àní nǹkan tó dẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn sí ọmọ yẹn ó yìí fresh the man maybe wọ́n lè ṣe nǹkan burúkú but at the same time kò yé tó yẹn and I cannot make her understand please Taba a bá yí síbí táwọn èèyàn bá nídìí mi tó bá nídìí owó màá ṣe fún wọn wọ́n kàn rope wọ́n ń purọ́ mọ́ mi nígbà tí mọ́tò yẹn dé nàìjíríà mo pe woman yẹn náà mo pe mo ní pé mọ́tò yín mọ́tò tí mo kó dé nàìjíríà o èyí tí ó bá lè ka owó yín ṣé kí n bá wọn ṣe kí n calculate ẹ̀ fún wọn the next ti máa rí ni pé wọ́n ní kí lọ́ọ̀yà pè mí kó wọ́n send message sí mi of recent ṣe mọ̀ pé wọ́n send lọ́ọ̀yà wọ́n send letter sí mi pé wọ́n ní mo dárúkọ wọn nínú ibì kan meanwhile mi ò dárúkọ wọn mi ò bú wọn o wọ́n ní mo máa lọ sí court ní on the nine ní o mind o tó ti yé yín on the nine wọn la máa lọ sí court o mo tún gbé mọ́tò wá síbẹ̀ yẹn èyí tó wà mẹ́yìn ọmọ yẹn ti máa ń pa òwe fún mi páyé ẹ̀ máa bàjẹ́ last last ni ẹ jẹ́ bá mi bẹ̀ wọ́n ẹni kan fi mọ́tò onímọ́tò sílẹ̀ o káwọn èèyàn kan má kàn wé pé hmm, àánú àwọn èèyàn ṣe mí torí pé èèyàn lè máa ṣe báyìí àwọn èèyàn lè máa ṣe kàbáyìí lójúkorojú kẹ́dẹ̀ fẹ́ good Nigeria you cannot get it with this attitude that people put in place in broad daylight like this wickedness báwo ni Nàìjíríà ṣe fẹ́ báwo ló ṣe fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀ yẹn. gbogbo àwọn máfíà yẹn gbogbo wọn máa sọ pé kí má sẹ́ni mọ́tò kọ̀ọ̀kan kí má bá yàn ọ̀rọ̀ kí má sẹ́ni mọ́tò wá sí nàìjíríà mo ti gbọ́ mo ti gbọ́ ìlú tí wọ́n ti bí mi nìyẹn o wọ́n ní má sẹ́ni mọ́tò wá sí nàìjíríà ó ní ẹnìkan tí mo ti ẹ̀ pè lánàá ó ní kí n pè ń padà lénìí bá ṣe ti yẹ tọ́ba ìnáwó ti pè é bí mo ṣe ti pẹ́ ẹni yẹn tán báyìí bí mo ṣe ti pẹ́ ẹni yẹn tán báyìí ni wọ́n ti pẹ́ ẹni yẹn ó ní kí n pè wípé ó máa lọ kọ́mọ́tò ó máa kówó yẹn ó máa fún mi ó dẹ̀ ni bí mo ṣe pè tán lánàá báyìí ni wọ́n ti pẹ́ ẹni yẹn bí mo ṣe pè ẹni yẹn tán lánàá báyìí ni wọ́n ti pè é gbogbo ẹnìbọ̀ tí bá ti pè báyìí wọ́n á pè wọ́n ni aláàjì ló máa ń ṣe aláàjì wàsíù àìdè irọ́ ò da ó lè lọ aláwọn míì tó ń jọjọ ṣe o bọ̀tò ló máa ń ṣe yẹn bí ilé purọ́ aláàjì ní orí ọ̀rọ̀ mọ́tò báyìí dúró síbẹ̀ yẹn má sẹ́ndì anything wá sí kinní kan mo ní mo ti gbọ́ ẹ ṣàjẹ́ ń sọ gbèsè onígbèsè mi abẹ́ tó fẹ́ sọ mí sí gbèsè ni àbí kí wá ni ẹ rí iye gbèsè àti ṣọ́tẹ̀ tó ti wà lórí mọ́tò yẹn already because ah ọlọ́run jọ̀ọ́ má máa fún mi ní ah ọlọ́run ọlọ́run gbogbo ẹ ti yẹ ẹ ṣàjọ abẹ̀yìn ni o ìkúnlẹ̀ ni mo wà báyìí ẹ ṣorí ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ lágbára láyé tẹ́ ẹ ní agbára ní nàìjíríà ẹ jọ ẹ fọwọ́ wọ́nú ṣe gbọ́ mo bẹ̀yìn ni ẹ fọwọ́ wọ́nú ẹ má bínú ẹ mo bẹ̀yìn mo kíyín dáadáa mo kẹ̀yìn mo bẹ̀yìn ẹ torí ọlọ́run ẹ má bínú ẹ fọwọ́ wọ́nú ẹ jọ ẹ wo tọmọ òkú ọ̀run ẹ jọ ẹ wo èmi náà ẹ mọ̀ pé èmi náà àti kékeré mo ti ń sọ́fà. Hmm? ẹjọ please ẹtorí Ọlọ́run mo bẹ̀ yín ni mo bẹ̀ yín ni ẹjọ ẹtorí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ má bínú tí n bá pélé wọn ní kó má dá mi lóhùn kí ni mo ṣe fún yín. wọ́n ní tí n bá fẹ́ kéèyàn bá mi ṣe ní nàìjíríà wọ́n ní mo máa ṣẹnu mi báyìí mo ní mo ti gbọ́ mo bẹ̀ yín ni o ẹ torí ọlọ́run hmm. ara ẹ̀ náà ni èdè wọn lè fún mi náà nù èdè wọn ní anybody lè tẹ ẹni tì tó wù káwọn èèyàn máa pè èèyàn yẹn àwọn aláàjì wá sí àìní ló ṣe yẹn. mo ṣe. ẹ ṣe o ẹ ṣe abẹ yìí ni o ẹ torí Ọlọ́run ìkúnlẹ̀ rẹ o beg them don't cry again Tolu you see your face you cry too much gbogbo ojú ẹ má worry don't worry okay. Don't worry. Just beg them. Should I put the camera? Beg them. Please. Uh, speak louder. They should beg, please. They should, the old ones will help us to beg them. Mm. Please help us. The old ones will help us to beg them. Èmi I do good to people. I want to ti him, mommy. So kí ló dé tèmi Mama máa that that. tí wọ́n máa fi búburú sọ fún mi. Ayé ò ṣe mí o. Ṣùgbọ́n wọ́n show everybody show around. ni pay. they are evil, they are this, but abẹ̀yìn náà ni. Ṣé ti gbọ́? ẹni tí yóò bá ti lè mú ó máa ń bẹ̀ náà ni mo bẹ̀ yín o mo tún fọ́ lọ́n bẹ̀ yín o hmm. mo tún fi agbára tẹ ẹ ní gangan mo tún fi bẹ̀ yín o ẹyọ agbára tẹ ẹ gbójúlé mo tún fi bẹ̀ yín o hmm. mo bẹ̀ yín torí ọlọ́run ṣe ti gbọ́ hmm. òun ni nǹkan ṣàfi ọmọ lọ́mọ lẹ́rùn sílẹ̀ ẹjọ́ abẹ́yìn nítorí ọlọ́run thank you ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jẹ́ bá mi bẹ̀ wọ́n o àwọn alágbára nàìjíríà àwọn máfíà gbogbo wọn pátápátá o àwọn pastors o àti gbogbo wọn ò tọkàn wá lémi ẹ bá mi bẹ̀ wọ́n o mi ì ṣe mi ì yájú o mi ò bẹ̀ ní kankan o ẹ jọ̀ọ́ ni o kàn rìlíìsì kọ̀tẹ́nà kọ́ dẹ̀ jẹ́ káwọn èèyàn rà ẹ jọ̀ọ́ ẹni tó bá dẹ̀ lè help mi ẹ ẹ help mi lórí ọ̀rọ̀ mọ́tò yìí tẹ́ bá fẹ́ rà ẹ rà kí n sanwó fún wọn ẹ ti understand kí n dẹ̀ ṣe kí ni kí n wà ókè torí pé gbogbo àwọn èèyàn àwọn èèyàn nídìí mọ́tò ẹ̀ but wọ́n máa lé àwọn èèyàn sá ni kán bá lè rà ní owó kékeré kékeré wọ́n lé àwọn èèyàn sá kán bá lè rà ní owó kékeré kékeré this is what they been doing mo gbé mọ́tò yìí náà ni mo ní mo gbé fún Tóyìn Kọ́ládé tó gbàwé ẹ̀ tó máa ní kọ́nsá ta ló ń ṣe yẹn ìyẹn o kì í ṣe kì í ṣàánú òjò ló ṣe yẹn k1 ló ń <laughs> àánú òjò ilé ló fẹ́ tó fẹ́ obtain ẹ̀ kó fún mi ní token ẹyọ wàásù ẹ̀dẹ̀ náà kó fọ́sọ́ business kó ba yí ẹ jẹ́ torí tó bá wà òkè ẹ ní kí wọn láàárọ̀ ẹ dẹ̀ ní respect wọn ṣó ti yé yín ẹ̀yin obìnrin ẹ tún bá mi bẹ̀bẹ̀ ẹ̀yin ọkùnrin rere náà ẹ tún bá mi bẹ̀ wọ́n ọkùnrin ẹ bá mi bẹ̀ wọ́n àtobìnrin tó bá wà ń bẹ̀ ẹ bá mi bẹ̀ wọ́n o hmm, ẹ bá mi bẹ̀ wọ́n o wọ́n máa purọ́ ẹni torí àwọn máa fẹ́ frustrate wọ́n máa lè sọ pé ẹnìkan ló ń bàjà ẹnìkan ló ń ṣe irọ́ ò da k1 èyí tó wà nílẹ̀ báyìí tí wọ́n ń pe ẹni tí ò jẹ́ release mọ́tò irọ́ ò da ìyẹn kò ń ṣe irọ́ ò da o báìbù lélẹ̀ irọ́ ò da <laughs> irọ́ ẹ mọ̀ pé kò dá kéèyàn purọ́ <laughs> kì í ṣe àánú òjò ló wà níbẹ̀ yẹn k1 ló wà níbi ọ̀rọ̀ mọ́tò <laughs> àti àwọn olóńgbé gbogbo àwọn onímọ́tò wọ̀nyẹn ló máa kìlọ̀ agbárí wọn fún wọn kéwàá ní ẹ má bínú sá mr kéwàá ẹ jọ̀ọ́ ẹ ọlọ́run o mo bẹ̀ yín mo fi bíbélì bẹ̀ yín o mo fa bẹ̀ yín o mo forí ìyá yín àlímọ́tù ṣàbùtẹ́ mo fi bẹ̀ ẹ́ o àmì mo fi bẹ̀ yín o mẹ́ má tó lò ó ká má bàa slip of tongue ni o mo fi bẹ̀ yín o ẹ ti gbọ́. Mm-hmm gbogbo ẹlẹ́dàá àwọn obìnrin tẹ́ ń kó kiri mo fi bẹ̀ yín o ẹlẹ́dàá àwọn ọmọ yín mo fi bẹ̀ yín o gbogbo òrìṣà àjẹ̀bú mo fi bẹ̀ yín o mo forí síkírù bàbá mi àwùjalẹ̀ kábíyèsí o mo fẹ́ ẹlẹ́dàá àwọn bẹ̀ yín o mo gbogbo àwọn òrìṣà àbí kílẹ̀ ń pè mo fi bẹ̀ yín o ẹjọ́ sà mo bẹ̀ yín ni o ẹjọ́ ṣé ẹ rí nípa ọ̀rọ̀ tí mọ́tò ẹ̀yìn mo bẹ̀ yín ni o ẹ̀bẹ̀ ń ṣẹ́tírí àgúdọ̀ máa fẹ̀ tẹ́lẹ̀ ká máa palàpalà ká máa sọ pé ẹ̀ẹ́n àánú nítorí kálukú ṣe la mayegun àmì mayegun ẹjọ sá mo fẹ́ lẹdàá ni mo tún bẹ̀ yín o mo fẹ́ lẹdàá àdìsá náà àdìsá tó ti kú ti bàbá yín mo fi bẹ̀ yín o ẹran tí pọ mo kú ọrùn lọmọdé yìí o èèyàn kì í fìyà jẹ mo kú ọrùn ẹjọ mo bẹ̀ yín ni sá àyájú o torí gbà tó bá yá ẹ máa ní Bọ́lá Tinubu bàbá Bọ́lá Tinubu òun ni ò jẹ́ kán rìlísì mọ́tò ẹnìkan lábújá tá a bá pè ìkàyé tá a lápè ọba tá a pè jòyè ẹ máa máa ní kó yẹ ọba yẹ ẹ máa ní kó mo bẹ̀ yín ni ẹjọ́ mi ò yájú sí yín ẹ torí Ọlọ́run ẹ torí Ọlọ́run máyégún Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé bàbá ọmọdé yìí ṣe mọ̀ pé ẹ ti tọ́ṣà yẹ ẹ̀pá ẹ ẹ má sọ̀dọ̀ ọmọ kò níyà kò bàbá ẹ mo sọ mo bẹ̀ yín ni ẹ torí ẹ ti gbọ́ mo bẹ̀ yín ni ẹ ti gbọ́ ẹ jọ̀ọ́ sà ní ìyájú o ẹ jèbùrẹ́ o ẹ̀jẹ̀bù rẹ̀ ẹ̀yin lẹ́ ń pe àwọn ti oníkọ̀ntẹ́nà pé wọn ò gbúdọ̀ rìlíìsì ẹ̀ kàn tà nítakùtà ẹ̀yin bóyá dáadáa dẹ̀ bóyá ẹ̀dẹ̀ lálàá pé mi ì mọ̀ ẹ̀jọ̀ ẹ má bínú ṣó ti yé yín lójú yín kẹ̀dẹ̀ bóyá ẹ fẹ́ kàn ṣàlàyé kí n ṣàlàyé bí gbogbo owó tó wà ń bẹ́ẹ̀ ṣe jẹ́ tó má ti sọ́tọ́ ẹ béèrè ẹ mọ̀ gbogbo ohun kan tí mo rà ẹ̀dẹ̀ mọ̀ ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé mi kiri ní Canada tẹ́ ń wádìí ẹ fẹ́ tí ẹ̀dẹ̀ ń bẹ gbóyàn mo mọ̀ pé ẹ máa sọ pé ẹ yọnu ẹ má bínú ẹ ti gbọ́ ẹ dẹ̀ máa wo pé níkọ̀rọ̀ ọlọ́run rí yín ní gbangba i a lè má rí yín ìwọ̀n ọlọ́run mo bẹ̀ yín ni omi ò yájú sí yín o mo bẹ̀ yín ni máyégún mo bẹ̀ yín ni èyí tó máa ní ẹ jagaba ló ń ṣe mí mi ò ń ṣe politician tí ó ti yé yín ẹ àwọn politician kan ló ń ṣe mí ò ń ṣe ẹ wọn ní ẹ dínà màláyè ló ń yọ mí lẹ́nu kì í ṣe mi ò bá dínà màláyè du ẹni ipò position kò sí position kankan mi ni mo fẹ́ contest ẹ má bínú sáà gbogbo yín irú ẹni tó wáyé ọmọ tó sọ pé ayé ẹ̀ máa bàjẹ́ lásàs mi ò mọ̀ pé mọ̀ yẹn tẹ́lẹ̀ ńgbà tó yá ìyá tó wá ra mọ́tò tó gbé mi lọ kóòtù mi ò mọ̀ pé mọ̀ yẹn tó bàtọ́ yá ẹ̀yin ni o ní àwọn kéèsì eléyìí ẹ̀yin ni ẹ má jẹ́ ká gbọ́ ọmọ bà fọ́sùn káwọn èèyàn máa fojú wé pé ẹ mọ̀ nǹkan ẹ̀yin ni o ẹ̀jọ́ gbogbo àwọn union àti gbogbo àwọn tó dẹ̀ rán bàbá ọmọ mi náà àtàwọn pásítọ̀ gbogbo wọn gbogbo wọn pátákó sì ti ẹ mọ̀ ṣùgbọ́n mi ò fi kọ̀kọ́ kọ́ lọ́mọ kan ń bẹ̀yìn náà ni ẹ bá ẹnìkan bá ṣe ẹ ṣá ẹ má bínú. ẹ má bínú mi ò bínú mi ò mi mi tẹ̀kẹ̀ yìí sí ṣé mo pé èèyàn kan gbúdọ̀ máa ẹrí bí ẹni yẹn ṣe ó ti rẹ́ẹ̀kì fún mi mo ń pè ní látàrí wọn ò jẹ́ kí n concentrate fún àwọn kankan tí mo fẹ́ ṣe mo bẹ̀ ni bí mo ṣe fi limp six bẹ́ẹ̀ yẹn ṣe máa gbọ́jà ọlọ́jà sọ àbówó ló máa wà lọ́ọ́ máa jẹun ni ẹ kàn bá mi bẹ̀ wọ́n ni ẹ má sọ pé kí n tẹ̀kẹ̀ yìí sí ẹ kàn bá mi máa bẹ̀ pé máyégún o máyégún ẹ má bínú o gbogbo ẹni tẹ yín jẹ̀bi tí ẹ yọ mí lẹ́nu ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ni irọ́ ò da wọ́n ní pé Jagaba ń sọ pé tí má ti gbẹ́rù wá sí Nàìjíríà kán má jẹ́ kó wọlé wọ́n sọ àwọn kan sọ fún mi wọ́n ní máyégún wọ́n ní Jagaba Jagaba bàbá mu ni Jagaba bàbá báwo wọ́n ṣe máa sọ pé mi ò gbúdọ̀ dé Nàìjíríà Jagaba bàbá mi ò lè sọ tàwọn ọmọ wọn yẹn ò bí MC o but Jagababamu ni kí ni èmi àti Jagababamu nígbà tí Dino Malaye gan tó ma sọ̀rọ̀ si gbogbo tó ń jọ wà ń bẹ̀ tí wọ́n jọ ń kó wá èwo ń tèmi tí mi ò ṣe politics kí ni wọ́n máa ṣe sọ pé Jagababamu máa ní ẹ̀wọ̀n this kọ́ máa release kọ́ máa ṣe ìyẹn kì í ṣe Jagababamu Jagaba kọ́ wọn gbúdọ̀ Jagaba kọ́ K1 ni K1 ẹ̀yin èèyàn ẹ tún máa bá mi sọ pé K1 ẹ̀jẹ̀ má bínú o ẹ̀jẹ̀ bá mi bẹ̀ wọ́n ẹnì kan wo tìkúlẹ̀ abiyamọ o kan wo ti ọlá ọlọ́run kan wo ti àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ at least èèyàn bá tiẹ̀ ti réèyàn tó bá ti sunkún èwo ni ké wà nìgé if you tell me this i will block you are you you are you there ké wà nìgé báwo do you know what i'm saying anything tí ò bá yí ẹ dáadáa nǹkan tẹ́ ẹ sọ yìí sì ké wà nìjẹ̀bù rẹ good good ṣáàbù wọn ni tó bá ń ẹ kì wọ́n tẹ́ bá mọ rí kì wọ́n náà ẹni jẹ́ máyégún má bínú o ẹni máyégún má bínú o ẹ bá ń bẹ̀ wọ́n o bẹ́ẹ̀ ni bí gbogbo àwọn tọ́ọ̀gì ṣe pọ̀ tó nàìjíríà nínú wọn mélòó ló lè lọ bá ló lè lọ máa kán ló lè máa lọ wílé ẹrù nǹkan kan tó ẹnìkan bá ṣe ní nàìjíríà ẹ bá ń bẹ̀ wọ́n ẹ bá ń bẹ̀ wọ́n pé máyégún ẹ má bínú o irọ́ ò da ṣó ti yé irọ́ ò da tí tó bá sọ pé ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín ṣé tó bá fẹ́ sọ pé òkè àwọn kan ń disturb mi nàìjíríà máyégún tí ò bá mọ̀ ń pa ẹ̀ kò ní sọ pé kàn fẹ́ ru ẹ̀ sílẹ̀ òun ló ń ṣe irọ́ ò da ó ló ń ṣe ó kàn ń dun agbára wò kán lè mọ bó ń ṣe tó a dẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ má bínú èmi bẹ̀bẹ̀ ni ẹ má pè nìkankan lẹ́ranko èmi gan mi ò ń ṣẹranko ẹ tẹ́ ẹ bá pè lẹ́ranko kò ń ṣẹranko ẹ má pè nìkankan lẹ́ranko please ẹ kàn bẹ̀bẹ̀ ni pé ẹjọ́ ẹ má bínú ẹ má pè anybody lẹ́ranko ẹ̀bẹ̀ ni ẹ̀bẹ̀ ṣòtìyé kò sí ẹnìkan tó lè yọ mí lẹ́nu gbogbo àwọn olórin tí mo dárúkọ ẹ̀ wọ́n bí wọ́n dáadáa kan yọ mí lẹ́nu tí kéwọ̀n ò bá yọ mí lẹ́nu gbogbo onímọ́tò tó ń ta mọ́tò níjẹ̀bú òde wọn ò lè yọ mí tí kéwọ̀n ò bá yọ mí lẹ́nu àwọn yẹn kẹ̀dẹ̀rẹ́ wọn ò yọ mí to that extent before wọn wọn ṣó ti yẹ yín mẹ́yẹn hmm. even gan jagaban babu wọn ò lè yọ mí lẹ́nu nígbà tí kéwọ̀n bá ṣe pé òkè bàbá ẹ̀ dáríjọ ọmọdé ìyá ọmọ kéwọ̀n àwọn ṣẹ̀ṣẹ̀ máa ń sọ̀rọ̀ ni ojo Òjó gangan pásọ Àánú Òjó ó ṣe tiẹ̀ o òun ṣe tiẹ̀ loto èmi náà de òun de ṣe èmi náà èmi ṣó ti yẹ ibẹ̀ but èmi bẹ̀bẹ̀ ni mi ò ṣagídí o ba o mi ṣagídí mhm. gbogbo owó tí mo ní ni mo ti kó sílẹ̀ bẹ́ẹ̀ ni mo tún àwọn mọ́tò kan ẹnìkan ni moto mi ba tó yẹ kí n ti fún wọn but ní gáràjì ibi tó wà ń sìn àwọn mọ́tò méjì tá a gbà ń mi ni ní sanwó ọwọ́ wọn tán kó tó di pé wọ́n gbé àwọn mọ́tò yẹn sílẹ̀ àbí kí n bá lówó tí mo fẹ́ fi ship mọ́tò kí n fi ṣe shipping kíní kí n kó fún ọ báyìí owó tó fẹ́ fi gbére ṣé máa gbé bí mo ṣe wà ń sìn mi ò tí sanwó ilé mi gbogbo the last time yẹn bí pé ó máa jáde ó máa jáde wọ́n dẹ̀ tàn mí tàn mí tàn mí títí di time ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ K1 the ultimate ẹ bá mi bẹ̀ Máyégún Yorùbá ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ni mi ìyájú ìdí ẹ̀ ṣakọ́ mi ìṣakọ́ ah, mi ìṣakọ́ abẹ́bẹ́ kí n kúlẹ̀ Máyégún ẹ má má bínú sá o ẹ má bínú ẹjọ́ ẹ torí ọlọ́run mo bẹ̀ yín ni ẹ wo lọ́lá ti ẹjọ́ mo bẹ̀ yín gbogbo ọba yorùbá tó bá jẹ́ pé ó ní ìtumọ̀ létí yín mo fi bẹ̀ yín o mo fi orí màmá mi náà bẹ̀ o mo forí bí mo ṣe wà yín sìn a ní oúnjẹ àlè jẹ ọmọ mi ò tí ì jẹun mo ti sẹ́ndì owó oúnjẹ owó tó kù lọ́wọ́ mi mo sẹ́ndì sí mi àti owó oúnjẹ mo tún sọ pé kẹ́nìkan bá mi fún síta mi ní tókì tó bá wà lọ́wọ́ mi nobody ask me pé báwo ni here. ẹ̀ ṣé tí mi ò bá ṣe tí owó yẹ kí n má máa retó nígbà tí mi bá tiẹ̀ tí ìṣiṣẹ́ tí iṣẹ́ bá dúró for some days ṣé tí n bá tún ṣe business tí mi bá ṣe bídẹ̀ báyìí mo ṣe fẹ́ máa há owó bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n há bọ́ọ̀ ni mo ṣe fẹ́ ṣe gbogbo àwọn èèyàn tí mo ní ní routine mi láti ṣe you holding needs oúnjẹ nísìnyí látàárọ̀ báyìí sí ọmọ mi ò tí ì jẹun kó mu sí rí báyìí wà lè jẹ because when i don't eat ìjọdẹ ọlọtí eat ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ fọwọ́ wọnú torí ọmọ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wò mọ́ mi lára ẹ wò pé mi ò ń sùn lóru i pray and pray and pray ah, ẹ jọ̀ọ́ o mo bẹ̀ yín ni o ẹ ṣé thank you very much ẹ̀yin èèyàn ẹ̀yin àgbáyé ẹ̀yin àgbáyé ẹjẹ tún bá mi bẹ̀ ọ bá mi bẹ̀ kéwà máa bẹ ọ máa sọ pé ẹ bá mi bẹ̀ wọn ẹ bá mi bẹ̀ kéwà ẹ bá mi bẹ̀ kéwà Máyégún tí bá ṣe nígbà mi báyìí kí n jáde kí n máa bu a ṣe ṣe ṣe àtọ́sọ ayé ẹ tọ́sọ ayé ẹ tọ́sọ ayé ẹ tọ́sọ ayé ẹ tọ́sọ ayé ẹ tọ́sọ ayé ẹ tọ́sọ ayé ẹ so wàá lè jáde wàá máa ṣe you know I don't know the impression you want to be creating just to please some people and then you are haunting me just to please some people please for God's sake please because of my daughter You disturb my daughter. I know the stress my daughter have went through for this year is much. Please forgive whatever. Ẹ jọ̀ọ́ mi ò yájú o ẹ jọ̀ọ́ ọmọ mi ti jẹ̀yà tó. Ṣé ti gbọ́ thank you very much bye bye for now.